ṣòmájú ṣòmájú ọmọ ìyá mi ṣòmájú ṣòmájú ṣòmájú ọmọ àti mi ṣòmájú ṣòmájú ṣòmájú ọmọ ìyá mi ṣòmájú ṣòmájú ṣòmájú ọmọ àti mi ṣòmájú jíjó gbígbé jíjó gbígbé jíjó sápé jíjó sápé jíjó gbèsè jíjó kò lè gbèsè bẹ́ni tó fẹ́ kàn fún bẹ́ni tó fẹ́ kàn fún jíjó gbígbé jíjó gbígbé jíjó sákú jíjó sákú jíjó gbèsè jíjó gbèsè bẹ́ni tó fẹ́ kún fún bẹ́ni tó fẹ́ kún fún ó ti gbowó dẹ́tì wọ́n wá ń jó ó ti gbowó lókè wọ́n wá ń jó ó ti gbowó ọkọ̀ wọ́n wá ń jó ọmọ ìyá mi tó bá kú pẹ́ ṣó máa jó ó ti gbowó dẹ́tì wọ́n wá ń jó ó ti gbowó lókè wọ́n wá ń jó ó ti gbowó ọkọ̀ wọ́n wá ń jó ọmọ ìyá mi tó bá kú pẹ́ ṣó máa jó go. go. Lelburg Lelburg Lelburg Lelburg Hustling for PD, hustling for PD. Wọ́n sì lẹ́jọ́ kọ́ máa ṣe pé, ẹ̀yìn eh, kọ́ máa ṣe pé. Mo fi yan ní highway, highway. Mo ti jáwọ́ lẹ̀, ọ ní fáwé. Ṣọ́ọ̀kì, wọ́n fẹ́ kó ní kọ́má. Wọ́n fẹ́ sọ di lẹ́tà, wọ́n fẹ́ kó ní kọ́má. Wọ́n fẹ́ sọ di náírà. Dọ́là tí mo gbà, wọ́n fẹ́ sọ sí náírà. Wọ́n fẹ́ jákó láyà. Ó yá jákó wọn kò kó máa yí bi táyà. Kó máa yí bi táyà. Àfi gbé ti kó máa ṣọ́ àbí bíi ti wáyà àbí bíi ti wáyà ta gbogbo ta gbogbo fọmọgẹ́tò fọmọgẹ́tò fọmọgẹ́tò ẹ̀fọ́ lèmi gbọ́ ta ló fún wọn níṣó. ǹjẹ́ ó ti gbowó dẹ́tì wọ́n wá ń jó ó ti gbowó lótò wọ́n wá ń jó ó ti gbowó ọkọ̀ wọ́n wá ń jó ọmọ ìyá mi tó bẹ́ kú pé ṣe máa ń jó ó ti gbowó dẹ́tì wọ́n wá ń jó ó ti gbowó lótò wọ́n wá ń jó ó ti gbowó ọkọ̀ wọ́n wá ń jó ọmọ ìyá mi tó bẹ́ kú pé ṣe máa ń jó. lẹ́gọ̀ọ́ Let let let go, go, go, let go, let go, let go, Shock My first time in America Only me but I was in Nigeria See Nigeria Because the lamba The lamba It give them pass corona pass corona Don't call my cellular Call my cellular No be money matter No be money matter Boss boy I dey give them on a regular Shock ó ti gbówó létí ó wá ń jó ó ti gbówó létí ó wá ń jó ó ti gbówó ọkọ̀ ó wá ń jó ọmọ ìyá mi tó bá gbẹgbẹ ṣe máa ń jó ó ti gbówó létí ó wá ń jó ó ti gbówó lótò ó wá ń jó ó ti gbówó ọkọ̀ ó wá ń jó ọmọ ìyá mi tó bá gbẹgbẹ ṣe máa ń jó lẹ́gbọ̀ọ́kù lẹ́gbọ̀ọ́kù lẹ́gbọ̀ọ́kù lẹ́gbọ̀ọ́kù legwork legwork legwork Lego, Joker.